الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه، إن شاء الله تعالى أما تسواجه nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú fíkú nífà èyí tí a ti dúró láti tẹ́bi ọ̀sẹ̀ mẹ́ta kan tàbí gbọ́lódé sẹ́yìn. àmọ́ wa bá lọ pẹ̀lú ìyàndá ọlọ́run bàbá lè kọ́lá nínú tíra tanbihatun ala ahkamin takhtassu bil mu'minat ni pé àwọn ìdájọ́ tí ó ní ṣe pẹ̀lú àwọn obìnrin mùsùlùmí. fásilò tá a máa bọ́ sílẹ̀ nù ní alifásilò tá a fẹ́ ẹlẹ́kẹsàn-án bí ẹ bá tó fa àwọn bìkan. àkọ́rí ọ̀rọ̀ ilé yóò dá lórí àkàmú tàkítàṣù bèzàwòjì yàtì wà ìní àìhà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ lọ́kọ-láya wọn ní ṣe wáyé wà ìnìhà ìhà tí wọn fẹ́ ta mi ní tiẹ̀ náà wọn ní oníṣẹ́ ṣe wáyé torí gbogbo ẹ̀ náà ni ó lẹ́kọ̀ọ́ wí ṣe bá àwọn ọkùnrin wí ló bá ẹ̀yin obìnrin náà wí agbọ́rọ̀ mọ àwọn ìdájọ́ yìí kí kálíbà mọ̀ bí a ṣe máa bá lò ọlọ́run bọ́ọ̀bá alékeọlá ń sọ fún wa nínú alukur'an láti jẹ́ ká mọ̀ pàtàkì ọ̀rọ̀ lọ́kọláya ọlọ́run ni wà mí ní áyá tìhí nínú àmì ọlọ́run an khalaqalakum min anfusikum azwaja ó dá fún yín látara yín àwọn ìyàwó yín ìpè látara yín náà ló ti dá wọn ọlọ́run ṣe rí wa padà sí pínlẹ̀ torí pé ìyá ńlá wa Hawa látara ta ló ti jáde látara bàbá wa tí ṣe Ádámù ọlọ́run fi ń sọ fún wa pé ní ọlọ́run bá mú àwọn ìyàwó yín jáde látara yín ni pé ọkùnrin ní ìpínlẹ̀ tọ́lọ́n ti mú obìnrin jáde àpárá ayé tọ́lọ́ ń gbà lérò ó gba bàbá wa ádámọ̀ lérò àmọ́ ìyàwó ń jáde tọ́lọ́ ń gbà lérò ó gba ìyá ńláwa Háwáù ó gbà ní èrò ọlọ́nu àmì ọlọ́ni àmú jáde látara yín àwọn ìyàwó yín lè tẹ́sùkúnú ilé ìhà kẹ́lẹ́ bá a máa fọkàn balẹ̀ sọ́dọ̀ wọn kánà lè máa fọkàn balẹ̀ sọ́dọ̀ yín wọ́n ní nínú àǹfààní ìgbéyàwó ni yóò jẹ́ ìfọkànbalẹ̀ láàrin àwọn méjèèjì tó bá ti ríra wọn ọkàn wọn jọ máa balẹ̀ síra wọn ọjọ́ tí ọkùnrin bá ń rí ìyàwó rẹ̀ pé ah, oníwàhálà kan ni àbí tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ bíbà pé ń lọ ibi tó gún wà ní pé àtúnlọ lélẹ̀ ọlọ́run ló mọ táàtún ṣe kíní táàtún bá pàdé wọn ní samarọ́tò zawaj èso ìgbéyàwó kò tún ìṣẹ̀lẹ̀ láàrin wọn torí pé ntọ́lọ́ ní kó ṣẹlẹ̀ ní litẹ́sùkù ní ilé akẹ́lẹ́ bá fọkàn balẹ̀ sí ọ̀dọ̀ ara yín ìgbà tí wọn arẹ́ nìkejì ẹni tọkàn rẹ̀ ń gbóná àbí tètè fẹ́ rí àbí tí ń káyà sókè láti pàdé ẹ̀ káwọn pé ìgbéyàwó yẹn tún ṣèṣọ dáadáa àbóbìnrin náà ní aya rẹ̀ ń sọ kì í bó ṣe mọ̀ pọ́kọ̀ ń ti rí ní ti ń súnmọ́ ilé pé ẹkùn tó fẹ́ dé kí wàhálà tó ṣẹlẹ̀ nígbà àkókò méje ni ẹ pé yẹn náà kò rí fọ̀kàbẹ̀rẹ̀ látara kíni ọkùnrin yẹn ìyẹn èso ìgbéyàwó tí ìṣẹ̀lẹ̀ láàrin wọn àyè pé nínú àǹfààní ìgbéyàwó ni kí lọ́kọláya rí sẹ̀kínà láàrin ara wọn ọlọ́run di ilé ìhà kẹ́lẹ́ bá fọkàbalẹ̀ sọ́dọ̀ ara yín. waja'ala bainakum mawaddata wa rahma ọlọ́run tó wá ṣe láàrin yín lára àǹfààní ìgbéyàwó ni ó ṣe láàrin yín mawaddata ìfẹ́ràn ara ẹni ọkọ àtìyàwó ẹni wọn ọlọ́run kan fìfẹ́ sáàrin wọn ni ṣe ní àmọ́ fi bára wọn lò lọ wàràhàmà bákan náà làánú ìlànà ara ẹni lójú àwọn àǹfààní ìgbéyàwó ni sẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ mọ̀wádà ìnífẹ̀ ara ẹni wàràhàmà àti kíni àtàánú ọlọ́ni iná fi dhalika la ayatin liqawmin yatafakkarun eléyìí tá a sọ yìí yóò máa jẹ́ ááyà àmì tó yẹ pé gbogbo ẹni tó bá ní làákàyè yóò lè ronú sí pé ah, òótọ́ ni bó ṣe máa rí náà nì. ẹ̀pẹ́ nínú ááyà yìí ara àwọn àǹfààní gbígbéyàwó tí mo mú wá fún mi yóò fa ìfọ̀kànbalẹ̀ fún láàrin lọ́kọ láya ìfẹ́ràn ara ẹni bákan náà àánú àìjẹ́ táwọn nǹkan yóò bá tí ì pé ìgbéyàwó yẹn ò tí ì wà successful kò tí ì dúró bó ṣe yẹ kó dúró ó ní èdè àtúnṣe ibi tó pé sí gan èèyàn tó ní láti mọ mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ kó mọ̀ ṣe kíni kó mọ̀ dàrú bákan náà ọlọ́run bá àlékiọ́lá ní sọ fún wa nínú alukur'an ọlọ́run wa ankihul ayama minkum wa salihina min ibadikum wa imaikum àwọn táwọn lọ́kọ̀ọ́ wọn àtọ́ níyàwó ní ẹ̀fọ́ kọ fún wọn àwọn àtọ́ níyàwó náà ẹ̀fọ́ ya fún wọn ní nǹkan wà sọ́ọ́lẹ̀ in àbáwọn ẹni rí mí ní ìbáàdìkùn nínú àwọn ẹrú yín lọ́kùnrin ẹ̀fọ́ ìyàwó fún ẹrú ẹrú tí ó wà lábẹ́ yẹn kìí sọmọ ọ̀dọ́ kìí sọmọ tí bàbá ṣiṣẹ́ wọ ẹrú gbogbo àìmọ̀ pé àmọ́ ti ń jẹ́rú àtẹ̀ǹgbọ̀ ni ààrẹ ni tó lẹ́rú láwùjọ wà yàbí ẹrú bí ìgbà pé èèyàn ní property ni èèyàn lè bùn èèyàn lè tà á bó ṣe wàá ń ṣiṣẹ́ lábẹ́ ní látara pé gbígbéyàwó ṣe ṣe pàtàkì tó ọlọ́run tẹ bá rẹ́rú tó jẹ́ ní eré lọ́kùnrin ẹ fẹ́ yàwó fún bóyá ẹrú jìnnì náà lẹ́wàá fẹ́ ọ̀gá ẹrú yẹn sì ló máa lówó tẹ́ máa kó fún wa ìmọ̀ ikùn àbẹ́rúbìnrin náà tó náà jẹ́ nìrí ń yà kó nú fòkọ̀ àwọn tí wọ́n fẹ́ fẹ́ àwọn. tó yẹ pé ní wọn àti ẹ̀ ní nǹkan lọ́wọ́ ta jẹ́ fòkọ̀rọ̀ yugini jẹ́ omi ọlọ́run ràn wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ ara àǹfààní ìgbéyàwó mi náà tó nù ọlọ́run ràn lọ tó yàn bá fẹ́ yàwó torí ẹlòmíì léni nínú òtí lágbára nínú kí wá sagbára ilé tí ó gbéyàwó sí àbí tí ó fún jẹ ní bóyá wò pé kó ní ẹni máa ń sàn ó pé kó òun ti máa lo mọ́tò yóò tún ajẹ́ ní tí ò lè kóra rẹ̀ ń jà mí bóyá tuntun ṣe àfimọ́ṣe ń ta kò sì fẹ́ yàwó nínú ọ̀rọ̀ tí lówó ni tí ìwà ti ń dèdè ìkápá tó ti lè fẹ́ yàwó tí ìwà ti pọ̀ ọlọ́run tó wáyé pé tálíkà ní tí ìwà pọ̀ yóò gbìn ní ìhìnmọ̀ lọ́hù ní ìfadìlẹ̀ ọlọ́run yìí lọ látọ̀dẹ̀ ìlànà fásitì aláṣùmọ̀ ni pé àṣínú kéèyàn fẹ́ ìyàwó. wallahu wasi'un alim torí pọ́lọ́run ọba tó gbáyé mu ọba onímọ̀ sí mi. àyà méjèèjì ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ìfẹ́yàwó. alimọ́ ìmúni kẹfìr wọn ni haza amúrú bitazwij àti tọ́lọ̀ ń pa wá nínú àyà àti ìfẹ́yàwó fún mi. ìyẹn ni pé ẹni wà lábẹ́ àtúmọ̀ ń fẹ́yàwó fún bóyá ọmọ wa lọ́kùnrin ẹ̀pẹ́ ta gbọ́yé lọ́rọ̀ gbéyàwó ni pé èèyàn lè mọ́ fẹ́yàwó fún ara yàbí níta gbọ́yé ni wọ́n rọ̀ pé àárín àárín sí àwọn làá ṣe lè fún ṣe lè fún ṣùgbọ́n tó wá rí pé yóò fẹ́yàwó òun ló ní ìlọ ara rẹ̀ a lè sọ fún ọmọ akọ́tọ́ bá ti ṣetán o mo lẹ́ni tí mo fẹ́ fà á bí mo lẹ́ni yìí sọ nífẹ̀ẹ́ rẹ̀ tọ́wọ́ sì san gbogbo owó ẹ̀ tí ó bá yẹ gbogbo tí ìlú púpọ̀ kan tó gba lé fún bọ́ọ̀tì ìran skul kan tó ṣe kí ni kan gba lé fún nítorí ìran báyẹn ṣe ń bi ìyàwó bí oníkẹ́rin bọ̀ sòdè rẹ̀ náà adáyọ̀ kù dáyọ̀ sábà gbáyà yìí dé pé ẹ fẹ́ ìyàwó fún wọn ìyẹn pé bá a ti ń náwó skul lórí wọn ká tó náwó bá a ti fẹ́ ìyàwó ibi tá a fi sí inú ojúṣe فقد ذهب طائفة من العلماء إلى وجوبه على كل من قدر عليه أرنا أصافة ندنتي أني ẹni tó bá ti lágbára rẹ̀ dandan ni kó fẹ́yàwó pàápàá jùlọ nígbà tó lágbára tí ò tún wá lè múra rẹ̀ dúró tó tún fẹ́ mọ ṣe àìdá à kárí dọ́gbọ̀n ṣàìdá tó fún mọ ṣe ìsìná ọ̀dẹ̀ tí lágbára kó fẹ́ ìyàwó tí ẹni wò bá fẹ́yàwó yóò tún mọ jìyà lọ́dọ̀ ọlọ́run torí tí ó fi fẹ́yàwó ti wà lọ́wọ́ ẹ̀ kò wá fẹ́yàwó náà ń ṣèrànà irú ènìyàn ti kó sí ẹ̀ṣẹ̀ tó tóbi inú ẹ̀rí tí àwọn fáálò lórí ilé lọ̀rọ̀ ọlọ́tọ́ ni yá má aṣára shabab ọ̀rọ̀ anábàbàdà sálá anábì ní ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ mọ̀nìsàtọ́ àmínkùmọ̀lùbá a ẹni tó bá ti lágbára nínú yín láti fẹ́yàwó àti tí ó fi fẹ́ tó tún ní fálíyàtazawaj kọ̀máàdì yìí wá látọ̀dọ̀ ànábì ànábì ní kó yá lọ fẹ́yàwó fa innahu aghaddu lil basari torí pé lè ní òjẹ́ kó máa rẹ ojú ńlẹ̀ kò ní máa wo ìwòkuwò kò ní wo obìnrin olóbìnrin torí pé náà ti ní tiẹ̀ wa ahsanu lil farj eléyìí ní ó sì lè fi sọ abẹ́ rẹ̀ kò ní lè ṣàgbèrè àmọ́ lámúyẹ sẹ́fẹ́ ẹni tí ò bá wá lágbára agbára tí ó fi ṣètò fẹ́yàwó ni òní kò dẹ̀rẹ́ ní ràn lọ́wọ́ kò dẹ̀rẹ́ ní fẹ́ fún fàálẹ́ ibi sọ́wọ́ kó yá a máa gbà wẹ̀ fa iná òláwò wìjà torí pé lè yóò jẹ tó máa fi kó ara rẹ̀ níjànú kò ní jẹ́ kí o ṣe àwọn nǹkan tí kò dáa hadith eléyìí wà nù sahih bukhari wà nù muslim ثم ذكر أن الزواج سبب للغنى بكنا أجاكو ياكوي زواج ìfẹ́yàwó sábàbù sábàbí kan ní lìlìgínà tí mọ́ jẹ́ kí ìyẹn tún rọrọ̀ mustadillan bi qawli ta'ala ẹnu tí ẹnfẹsẹ̀ rí lórí ọ̀rọ̀ náà tó ní ìyàkúnú fòkọ̀rọ̀ a tí àtẹ́fẹ́ àwọn sí pẹ́ẹ́pá láìní ni wọ́n yògì ní ìhìn lọ́wọ́ mi fàbẹ̀lẹ̀ ọlọ́run ràn wọ́n wa ìfẹ́yàwó àyẹ̀mọ́ kàkó bí wàá kó nǹkan nídìí kí èèyàn tó sì ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́rìí mi fẹ́ kó ń lo ìgbésí ayé bóyá àwọn ọmọ bọ́ìsì tó níyàwó òun nìkan àti jẹ àti mú ó lélẹ̀ tó bá sì fẹ́ yàwó yóò ní yàwó yóò tó bímọ ìgbà yẹn arísìkèrè ó sì máa jẹ́ ìrọ̀rùn. wọ́n ní wàzúkàrà anábì bákìrì wọ́n ní sọ́dọ̀ Abubakar Siddiq kó sọ pé àti ọlọ́ọ̀ha wọn lá Abubakar sọ pé ẹ ọlọ́run o bihi minan nikah níbi tí ó pa yín láṣẹ níbi ọ̀rọ̀ ìgbéyàwó yúnjí síláfún mọ́ wà ádàkùn mínà lẹ́gbìnà tẹ́yìn bá ṣe ń tó ṣe ń tó náà ṣe ládéhùn fún yín yóò mú ṣe kí ládéhùn náà ọlọ́ni yíyàkúnú fọkọ̀rọ̀ tẹ́ bá fẹ́ yàwó fún ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí yàwó nù yín pẹ́ẹ́pá láìní ni wọ́n tẹ́lẹ̀ yùgìní ìmùlọ́hù mi ń fábẹ́lẹ̀ ọlọ́run bó rọ̀ wọ́n lọ́rọ̀ wọ́n dẹni tí ó máa rí jẹ tí wọ́n máa rí mu àtọ̀dọ̀ náà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ abdullahi ibn mas'ud wọ́n fọ̀rọ̀ yìí ti fún náà kó sọ pé iltemisul ghina fi nikah ẹ máa wá ọ̀rọ̀ ẹ máa wá ọ̀rọ̀ fi nikah látara gbígbéyàwó ìyẹn pé ìfẹ́yàwó ó lè fa ọ̀rọ̀ fún ni. alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala ẹni fa abá allah subhanahu lil mu'minin ọlọ́run ti lẹ́tọ̀ fáwọn mùmìnì àyẹ̀ǹkìhù pé káfẹ́yàwó wàyí tó lè kù àtúnlẹ̀kọ̀yàwó wà á ń yẹ tàfẹ́wájú lùmọ̀rẹ́ àtàlùmọ̀tọ̀ lákọ́tà bá a dá à ń tàfẹ́wájá bẹ̀gẹ́ ìrìsà òjì ha. ẹni ìyàwó tí wọ́n ti kọ́ ọ́ lẹ́gàn ẹni yẹn tún lè padà fẹ́ nígbà tó bá ti fẹ́ ọkọ mi ìtọkọ yẹn náà kọ́ lẹ́ ìdájọ́ yẹn ó fẹ́ lọ rẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n ní téèyàn fẹ́ o tún lè tún fẹ́. wan nasara ní ti bá wọn kọrin yó yahrumuna nikah ala ba'dihim wa man aba'u lahu nikah lam yubihu lahu talaq. wọ́n ní àwọn kọrin yó nínú ìnira tó wà nù bí tiwọn ò pé ẹni tó bá ló lè fẹ́ yàwó wọn ni kò lè kọ́ kò bá máa ṣàìdá fún un. واليهود يبيحون الطلاق لكن إذا تزوجت المطلقة بغير زوجها hurimati alayhi indahum ṣùgbọ́n lọ́dọ̀ àwọn yahudi àwọn jù àwọn jù náà wà ń lo àyànká kéré ni àwọn ọmọdé bí làkúnkúló akéré àwọn gbà pé ẹni tí yẹn bá ti fẹ́ tó bá ti kọ́ lẹ̀ kò lè tún fẹ́ mọ́ tó ẹ pẹ́ lómi ti fẹ́ nam ọ̀rọ̀ pọ̀ ní abẹ́lé wọ́n ní kí ni àwọn àǹfààní tá a fẹ́ rí bí ìgbéyàwó alákọ̀ọ́kọ́ ní hifun nafsi èèyàn ó lè sọ ọmọ èèyàn ó lè sọ ọmọ ẹ̀rí pé adìẹ ń sìn nígbà tó ń gbéyàwó àbí wọn àgbéyàwó wọn àṣègbéyàwó wọn àlè sọ ọmọ wọn pàdé ẹ̀kan bá pa ọmọ mẹ́jọ káyípẹ́ mọ́ fún ẹni pé bàbá dà bàbá mélòó ní ìyọjú ẹ̀yẹ pé eléyìí ló túnmọ̀ lé ọ̀la díẹ̀ mí ọ̀tún ẹ̀hẹ́n sáyẹn náà bá ti ń gbẹ́rú gbẹ́tẹ́ ayé bẹ́ẹ̀ tán ìfẹ́ra wọn mọ́ tó ń súnmọ́ra náà tí ò tọ́ kàn ní mọ́ ẹnu abẹ́lómi lóyún sí ta ló fún ọ lóyún ó kàn mọ́ òun náà ní ó lé lẹ́yìn márùn-ún ni torí pé ń ṣe ìranù káàkiri ọ̀gbọ́n tí gbéyàwó bá rántí ọ̀fẹ́ ẹni tí ó fẹ́ náà ni wọ́n mọ̀ bí tí wọ́n darí rẹ̀ sí. wàdàwà múnáwó ayé bákan náà ìjọmọ nìyẹn ó lè máa kọ̀ntínú àbí àwọn tó ń ṣe fádámọ́dá tó láwọn fẹ́yàwó àwọn òlọ́kọ. tẹ́tà yìí bá ń lọ kátó rí one hundred years àbí one fifty years onífẹ́ni kẹ̀kẹ́ láyé mọ́ fúnbà tó ń kálukú òfẹ́yàwó mọ́ tán lọ́kọ mọ́ àbí tán fadá ń sọ náà kọ́ nìyẹn àwọn obìnrin wọn láwọn òṣèkíní àwọn òlọ́kọ àwọn ọkùnrin láwọn òṣèkíní àwọn òfẹ́yàwó ẹ̀sì láwọn fi ń sin lọ́wọ́ ni tí bàbá tí wọ́n bá ṣe ilé àti mọ̀mọ́ tí wọ́n sàn wáyé lè wáyé tó náà ń ní ìgbéyàwó ni pé ìran ìjọmọ èèyàn máa tẹ̀síwájú ìlà àǹtàtàkàmọ́lá àlàádàtú alẹ́tì kọ̀dára Allah bìbòrò fìhà ìlà hadha alàlám títí tí iye èèyàn tọ́lọ́run ní yóò gbà yóò fi pé ẹ gbọ́ pé ká máa bí fi ká máa rẹ̀ sí kí ni máa ń fà á ìmọ̀ fẹ́rẹ̀ ni. bákan náà ikhrajul ma'i alladhi yaduru ihtibatuhu wa ihtiqanuhu bi jumlatil badan bákan náà àwọn omi ní ndọmọ lára ọkùnrin àti obìnrin kó máa jáde torí àìjáde rẹ̀ wọn ló lè máa fà nira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àǹfààní tí ìgbéyàwó máa ń bí fún un. fàbàwájú fi manafi'u azima láǹfààní rẹ̀ pọ̀ wà á fọ́mù ha nínú ètò tóbi jù mbẹ́ ni pé anáhu wìkọ́ yàtọ̀ mìíràn zina a máa sọ̀yàn kúrò ń bí zina wà kọ́sùrù nàbọ̀rù anil haram a máa jẹ́ kéèyàn rẹjú kúrò ń bí nǹkan ìwọ̀ fàmílì àkóso nẹ́sìn bákan náà èèyàn lè sọ ọmọ onímọ̀ bí ọmọ àlè káàkiri wà haifula ansab èèyàn lè sọ ẹbí fàmílì àkóso lè sakan bẹ́yìn àzàwùjẹ́yìn ọ̀sìkìrọ́ọ̀lì nàfsí èyí tá a sọ síwájú inú àfààní rẹ̀ ni pé ọkàn lọ́kọláya gbàdẹ̀ síra wọn ọ̀mínà àtàáwùn zaujain alátẹ̀kùwé ní ọ̀sùrà ti sọ lẹ́hà bákan náà ọkùnrin àtòbìnrin wọ́n jọ pawọ́pọ̀ láti bíúdi ẹbí ẹbí tó dáa torí àárí bàbá àárí kíní àárí ìyá alẹ́ ti híyá lábìnà tìlìmọ̀jítàmà ìlú muslim ẹbí tó yẹ pé sábà ń sọ muslim society àwùjọ mùsùlùmí yóò bẹ̀rẹ̀ láti kíní ẹbí tabaníkà àwùjọ dáńsì ẹbí kọ̀ọ̀kan ní òkọ̀dá ìyá àti bàbá ìdá àtàwọn ọmọ rẹ̀ ìyá àti bàbá ìdá àtàwọn ọmọ rẹ̀ ìyá àti bàbá gbogbo àjàrà bíi àwùjọ ìbòlẹ̀bí ó ti ìbòlẹ̀ àwùjọ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bí ìbòlẹ̀bí ó ti bẹ̀rẹ̀ àti látọ̀ lọ́kọ lọ́kọláya ìyẹn ló pàtàkì abẹ́ táwùjọ ti ń bá kọ́kọ́ mójútó ní bóla yẹn ti ń fẹ́ra wọn bóla ti ń bímọ tó wà lọ́nà ẹ̀tọ́ ilé kọ̀ọ̀kan ní kọ̀ da káwùjọ tó da but eléyìí àwọn àdúró dédé eléyìí náà dúró eléyìí bàbá àti eléyìí òdúró dédé àwọn ọmọ eléyìí mú gbó ni àwọn gbó àwọn ọmọ tí ó bá pọ̀ oníṣẹ́ tí ó bá pọ̀ ẹ̀ẹ́kẹ́sì náà ló jáde ńlé kọ̀ọ̀kan bí àwùjọ náà ṣe dánù àmìnì àkìyà mùsùlùmí ó di kàfàrà tìlímọ́rẹ́ àti pàṣẹyà anátìyà ẹni ojúṣe yìí òun náà ni pé ọkùnrin yóò lè máa mójútó obìnrin yóò lè máa sọ wàkìyà mùsùlùmọ́rẹ́ àti bẹ àmàlì bẹ́ẹ̀t obìnrin náà ó lè máa ṣiṣẹ́ ilé rẹ̀ àbí ọkùnrin tí ò níyàwó ta ló fẹ́ mójútó obìnrin tó nù lọ́kọ ìṣẹ̀lẹ̀ wo ló fẹ́ ṣe àbí tó àwọn jíjẹ́ lé bàbá rẹ̀ lókù wàdá wa lè wà fi fati asọ̀híyà filhayat obìnrin ò lè ṣe ojúṣe iṣẹ́ rẹ̀ wà fi fa rẹ̀ primary assignment ẹ̀ tó wà sọ̀híyà filhayat ìyẹn pé yóò lè ṣe lábẹ́ ọkọ rẹ̀ lákàmọ̀ yẹ dẹ̀yìí àdá àlùmárì àt wọ́n ní kì ṣe báwọn ọ̀tá àwọn ọ̀tá àwọn obìnrin ṣe ń sọ lẹ́yìn wà ìlú mùsùlùmá àwọn ọ̀tá àwùjọ min anel mari ata sẹ̀rí kàtó rọ́jìn fìlà amal kárí jalibẹ́t fẹ́ẹ́ ní ọkùnrin àtòbìnrin òdéédé ni wọ́n níbi ìmọ̀ lọ ṣiṣẹ́ ń ta èyí táwọn òyìnbó tí wọ́n ń pèpè sílé mi táwọn obìnrin mi náà ti ń gbà àwọn táwọn pè ní feminist pé ọkùnrin àtòbìnrin òdéédé ni wọ́n ẹ̀dẹ̀lẹ́kẹ́nìkan kó wà lábẹ́ ẹnìkan tí táwọn òyìnbó ń tán fọ́n kálé ní rè ìyẹn lẹ́rẹ̀ẹ́ lómi yóò lóun lọ́kọ́ àbí èmi tó bá lọ́kọ náà jọ fúnra ń kọ̀ǹdíṣàn ni wọ́n mọ̀ ṣe báyìí wọ́n ṣe báyìí ìgbà báyìí ló lè fi wà lé ọbọ̀ kan náà ti nígbà tó náà lè dé kíni ó lè fi wà lé ntọ́kọ́ ló lè ṣe òun náà lè ṣe wọ́n ń fán rúrò rí ika aláwùjọ lẹ́ni yóò wá látọ̀dọ̀ òyìnbó ogun tó bá sì ti wá látọ̀dọ̀ tiwọn ó dáa kò dáa àwọn ó ṣe kíni àáyè náà ni fa akọrọ̀jú wa mi bẹ́ ìpè ha wọ́n ní àtàrà ròyìn ọba mọ́bìnrin jáde fún ilé rẹ̀ wa azaluha an wazifati as-sahiha amukuro níbi ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe fasallamu ha amala ghairiha iṣẹ́ ẹlòmínà gbélé lọ́wọ́ fi ṣiṣẹ́ ọkùnrin fasallimu amala ha ila ghairiha iṣẹ́ tiẹ̀ ń gbé fún ẹlòmíì tánágbé tí obìnrin fún ẹ́ tánágbé tí obìnrin fún iṣẹ́ ìyàwó tánágbé fún pẹ̀lú rírò yìí wọ́n gbé mi fọkùnrin wọ́n ti gbé mi fún ẹ́ ọmọ ọ̀dọ̀ ọmọ fifteen days ìyá rẹ̀ ti bẹ́ síta ẹ̀lẹ́yẹ pàgọ́ mẹ́wàá lé ní òdegini ní òde ó tún lè jẹ́ rídẹ́ tọkùnrin pé iṣẹ́ gbé wọn lọ Port Harcourt lónà òdegini yóò tún lọ yóò fọmọ yìí lẹ̀ agbésẹ̀ ẹmu agbésẹ̀ rẹ̀ fún ẹlòmíì agbésẹ̀ ẹlòmíì fún òun torí ẹ̀ tẹ́kàn wà bọ́kùnrin ṣe lè travel obìnrin lè travel pàápàá jọ tó ń ṣe pẹ̀lú iṣẹ́ ìjọba iṣẹ́ gbé wọn lọ náà kò sí ti ó kàn án pẹ̀lú pé obìnrin ni.